wa barakatu. salaam wa rahmatulahi ta'ala wa barakatu. ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn alẹ́. ọmọ ara náà rẹ ọmọ ẹlòmíì kọ́ the legend. ẹ ti dárúkọ yín gangan fún wa sa. asalaamu rahmatulahi orúkọ mi ni muhammadu yusuf alhaji azakir muhammadu yusuf tí gbogbo yẹn mọ̀ sí eh, yusuf adébáyé àti gbogbo yẹn mọ̀ sí ọmọ ara the legend alhamdulilayi dúpẹ́ fọ ìdí tẹ́ fi ń jẹ́ ọmọ ara kí ló fà gangan alhamdulilayi rabbil alamin yusuf ni orúkọ mi lóòótọ́ àmọ́ ìdí tí lára àwọn ìdí torí ìdí tó fà á tí mo fi ń jọmọ àrà pọ̀ àmọ́ lára ìdí tí mo rí tí àwọn èèyàn ṣe máa ń pè mí èmi kọ́ èmi kọ́kọ́ ni mo pera mi ní ọmọ àrà àfàwà tí àfàwà gbà mọ̀lánà sheikh islam khalifatul am alhaji muqaddam muhammad awwal abdullahi ayinla ọ̀tọ̀ lórí baba olóṣèlú baba olómùpọ̀ wọ́n máa ń wá sílé kí wa àwọn ni àfa àfa àwọn aṣáà bákà sùtàmù rẹ̀ díàlá bàbá ní tirẹ̀ so wà tó fẹ́ ṣe wà ní mọ́tò Kùránì so tó máa fẹ́ wá sí tirẹ̀ ńgbà yẹn tó fẹ́ ṣe síkìrì wọ́n ṣe síkìrì wọ́n ṣe létà ọjọ́ kan wá òwe ara ní bọ́mọ ṣe máa ń ṣe kàsídà ara ní bọ́mọ máa ń yàn nábì ara ní bọ́mọ ṣe máa ń kọrin so máa ń pe Sheikh Muhammad Lawal ní bàbá ara bọ́ ìsọ mi di ọmọ ara nìyẹn. alhamdulilayi ṣeun púpọ̀ àrígbóngbàtà kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ fi àsíkiri wọlé ǹjẹ́ àsìkiri yìí lẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ni ẹ já mọ̀. ẹ ṣeun alhamdulilayi rabil alamin masha allah gbogbo àfa tí o bá ti gbé alukur'anu dání àzikiri náà ló gbé dání gbogbo àfa tó bá ti ń kọ́ yàn ní kí zikiri náà torí kò ní kò tó ń pè ní zikiru òun náà ni ìrántí ìmọ̀ kó jẹ́ ìrántí ọlọ́run àbí ìmọ̀ àbí kó jẹ́ ìrántí nǹkan mi àmọ́ ká ṣe ìrántí ọlọ́run bẹ́ẹ̀ ni iṣẹ́ tí mò ń ṣe nìyẹn mo dẹ̀ tún ní ilé kí ó tó jẹ́ ilé kí ó tèmi inshallah so tí mo ti ń kọ́ mọ́ ń kí ó tí mo ti ṣe wàlímọ̀ fún àwọn mẹ́wàá inṣàlá nínú àwọn tí mo kọ́ ní iléekéw iléekéw mi orúkọ iléekéw mi eh, Bakawuli Idaya wasaada alita alimẹla arọbi ó wà ní oyè kọ́mi street number eleven ní babalọla ni mo ṣe. alhamdulilayi adúpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti níṣẹ́ yín ni ǹjẹ́ ẹ ti kọ àwọn àwo orin sẹ́yìn náà máa ń gbé jáde ni àbáwọn programs lẹ ti máa ń ṣe àwọn àzíkiri yín bẹ́ẹ̀ bá sì ṣe náà ni ẹja gbórúkọ àwọn ìdẹ ti ṣe nínú àwọn albums yín. ẹ ṣe gan thank you very much mo ṣe ìgbà kan ní joint kan mo pè é ní message mo pè kan ní babara mo pè kan ní ọpẹ́ ńlá mo pè kan ní celebrity mo pè kan ní the choosing mo pè kan ní eh, ìpinnu so èyí tó jẹ́ bàbá ara yẹn ó dà pé ìyẹn lọ gbọ́ lọ fi sọ mí ní ọmọ ara. alhamdulilayi adúpẹ́ fọlọ́run kó tó di pé ẹ kọrin fún iléeṣẹ́ Yayi TV ni wípé ẹ eh, a máa ń rí àwọn ìpèlẹ́jọ́ challenges from people the public especially the Muslims that those azakir azakiro they are not on the track of Islam. maybe the way they dress or the way they dance that there are so many controversies about that can you clarify that for everyone uh, mashallah uh, islamically there is uh, uh, uh, uh, uh men in general they don't have a specific dress do you understand as soon as, as long as if the dress is it's preferable for us to pray but Islam Sharia Islam ó ní ìmúra fún àwọn obìnrin so àwọn tí a jọ ń kọ́ Islam ọkùnrin ni àbí lóbìnrin tí wọ́n bá dírẹ́sì dáadáa bí eh, àgbọ́yé wọn bó ṣe mọ ni àmọ́ Islam ó fọwọ́ sí kóbìnrin kó bo gbogbo ara ẹ̀ kó fi ojú àti ọwọ́ lẹ̀ gẹ́gẹ́ bí ètò súnmọ́ nínú Sharia àbí báyìí so tó bá rí zakiru zakiro àwọn alázìkiri lóbìnrin tí kò bá wọn múra dáadáa kò dáa so inú mi á dùn irú àwọn Yayi TV tó jẹ́ pé ọ̀kan gbòógì ni wọ́n jẹ́ nínú àwọn online TV káwọn náà kọ́ jọ kó tó bá a sọ̀rọ̀ lórí nǹkan báyìí torí èmi wà náà tí mò ń fọ́lọ̀ yín so mo ń fọ́lọ̀ yín dáadáa dáadáa so irú wo wà báyẹn kò kò dáa so kò kí encourage ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. alhamdulilayi rabbil alamin nashkur eh, al-akh al-karim muhammad yusuf omara. آه، ممكن آه، إن شاء الله نسمع منكم شعرا أو قصيدة لقناتنا ياي بالوجيز آه، ما شاء الله إن شاء الله سأبدأ بحرمة الله وبإذن حبيبي المصطفى المجتبى الوطن الوسطى سيدنا وسيد القلائق سيدنا مولانا محمد صلى الله عليه وسلم أبدأ بمحمد bí muhammadin bí muhammadin bí muhammadin bí muhammadin bí muhammadin yayi yaama yuhibu muhammadan bushiraka laafin bari yaati fadelo ilaka ẹ tẹ̀lé ẹ tẹ̀lé yayi ẹ gbà ẹ tẹ̀lé Yayi TV kẹ̀lé mọ̀ nípa ìsìlámù kẹ̀lé jèrè láàyè ìbò gbàdálà kíra ọmọ ara náà rè ọmọ ẹlòmíì kọ́ o. alhamdulilayi rabbil alamin ẹ ó yé wa púpọ̀ pé ẹ mọ ẹ ní ilmul hal kọ́lọ́n kó bá a san ẹlẹ́sàn lóore ẹ bá a fún àwọn fans yín ní mẹ́sẹ̀gì ẹ ṣeun. kò sí mẹ́sẹ̀gì kan tí bẹ́ẹ̀ sọ fún wọn akọni wa mudu baba tó gbọ́ awa ibà afa wa uh, mudir uh, sheikh wa abdullateef ibrahim saheed ọláwùnmi uh, Ikorodu la wà yìí ọlọmọtàbà àṣàlékún dáadáa fún ọ ètò wọn dálẹ̀ ibi torí lè ṣe parẹ́ ọlọ́dà kọjọ ayékélé náà parẹ́ yai tv náà ọlọ́mọ ẹ̀kú parẹ́ àwa náà ní ìtawà náà ṣe ti anabi muhammadu rasulillah inshallah ẹ pé a máa pè é láìpẹ́ yìí. Eh, ọlọ́mọ àkópa rẹ̀ so advice mi ti fẹ́ fún àwọn gbogbo àwọn fans mi ni wípé ẹ jẹ́ ká máa gbọ́ ìyìn anabi muhammad ẹ jẹ́ ká máa fẹ́ràn anabi muhammad the love of prophet muhammad sallallahu alayhi wa sallam should be our priority not an option ẹ mẹ́rin ká mú fi anabi gẹ́gẹ́ bí optional dandan ni fún wa ká fẹ́ràn anabi muhammad fi azi ìdúnìyà wà fi tílíkà dáa. Donc, merci beaucoup, chers frères et sœurs euh, musulmans, téléspectateurs. Euh, euh, nous remercions notre frère ici, Omar. Il est à Zakir. il nous a beaucoup parlé de la bénéf des bénéfiques de faire à que c'est très bien. Et Dieu, subhanahu wa ta'ala, nous a commandé de faire ça. Qu'Allah subhanahu wa ta'ala soit avec lui. Salam wa